من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا وقال عز من قائل وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين وقال عز من قائل حاكيا عن موسى عليه الصلاة والسلام قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمسلمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أسرق آه، أنا إجابة كيف عمل ذكر ذكر agbẹ́kùn ọlọ́run ọba ọba tí ó kàwé sínú àwọn tí wọ́n kójọ láti fún ìjọba yìí ní òní ìgbà tó ṣe wá ní mùsùlùmí ìdẹ̀ra ńláńlá ni táà lè ju pẹ̀rẹ̀ tán àwọn ọlọ́nkọ́lọ́ kò gbọ́ pẹ̀wà. gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a bá sọlọ wípé ẹ̀mí tọ́lọ́ bá fi sí wa lára ẹ̀mí náà ó gbọ́dọ̀ wà engage pẹ̀lú nǹkan kan léyìn ọba ti fíìlì rẹ̀ up pẹ̀lú tọ́lọ́m space yẹn nǹkan mi ni ó gbà ó lè wà neutral ìdáradà kọ́ wà positively inclined àbí kọ́ wà negatively inclined kọ́ wà neutral kọ́ lè wà neutral ọlọ́run ti lẹ́mìí nìyẹn sọ nítorí náà ọlọ́run wájú kó yé wa pé every time ní ṣẹ̀ìtọ́n ní máa ń dó ti ẹ̀mí láti pa láṣẹ àwọn nǹkan tó ṣe pé ó wu ẹ̀mí ṣe àwọn nǹkan tó ṣe pé tọ́kàn bá rí tójú bá rí tọ́kàn bá rò ó in tí ó wù ní pé kéèyàn ṣe é àmọ́ lọ́wọ́n bá wá ń sì jánu ifi ń pẹ̀ wá ṣètọ́nù dúró ní ààyè pé kọ́mọ encourage wa pé anything tó bá ti wù wá ṣe kọ́dà tó bá kópa ń bá wa oníkáṣe àwọn nǹkan wọ̀nyẹn látò ní shahawat shahawat ní desires àwọn nǹkan tó ṣe pé ní ti yóò wọ ọkàn igbadun wa ń bẹ ó wà pleasurable pẹ̀lú pé wa di fe se tiki kì ba se ṣe gbígbọ́ ọba àbí kí wọn bá burú wà ń bẹ èèyàn ní ṣe ọba ń sọ fún wa tó jẹ́ tó fẹ́ bá tó fẹ́ bí kàtẹ́ǹtì àti bá yíkú fèrè náà ó lè wà máa òbàrẹ́ mù náà sí ìlànà náà sẹ́lá àmàrà tó lè tó ìlà àmàrà àmàrà tó mi ò fọ́rọ̀ ẹ̀mí mi má ẹ̀mí tọ́lọ́ntẹ́rì yìí máa ń pààyàn láti aburú ni àfẹni tọ́lọ́run bá bá àfi ẹ̀mí tọ́lọ́run bá bá kẹ́ torí pé ẹ̀mí fúnra rẹ̀ ó fẹ́ fáyàn láti ẹ̀ pé aburú ni kéèyàn ṣe ibẹ̀ ní ṣètọ́nù wà dùn orúkọ ilẹ̀ bá ti sọ fún wa ìlérí ṣètọ́nù ní wípé fábí ìzáàtì ẹ pẹ̀lú títóbi ọlọ́run pẹ̀lú agbára rẹ la ọ́ bùyà náà àjùmáyé gbogbo wọn ni màá tọ̀nù ibòmí wọn sọ wípé fábí máa bọ̀ ẹ́ sẹ́ni gbogbo ọlọ́run ọba ti sọ mí dẹ́gbẹ́ tọ̀nù pẹ̀lú tí mo ṣe làákò dánilá láhùn sọ̀rọ̀ sọ̀kàlùmùsàtì ojú ọ̀nà àwọn ọlọ́run ọba tó dédé ìjẹmà àdìpínlẹ̀ wọn tó ọlọ́run ọba ó ń pè wá sí àsọ̀rọ̀tò mustaqim ṣètọ́nù ó blọ́ọ̀kù sọ̀rọ̀tò mustaqim ó pè wá sí òun so anybody tó bá tẹ̀lé ọlọ́run òun wà lára hezbollah yóò wà lára àwọn ìjọ tó pé tọ́lọ́run ọba wọn fẹ́ ṣe anybody tó bá tẹ̀lé ṣètọ́nù òun wà lára hezbo ṣètọ́n ìjọ ṣètọ́n ẹ̀yọ́ ma níbi adam ṣé mi ò fáyín láti ṣé mi ò gbé àdéhùn lọ́wọ́ yín ṣé mi ò gbére kọ́ mi ò fún yín ládéhùn wípé alátàbùrù ṣẹ̀tọ́n kíkẹ́ mọ́sí ṣẹ̀tọ́n ẹ́ ìnáwó lákùnmàdógún mọ̀bí ọ̀tá tó fojú ọ̀nà ṣẹ̀tọ́n jẹ́ sí yín lẹ́yìn rẹ̀ fílọ́tẹ̀lẹ̀ tọ̀ ṣèrọ́tù mùsàkímù yẹn ni ṣètọ́nù náà dúó tó ń pèpè sí òru ọ̀nà ìgbà tí ma wá fi mú yàn ò ní pé kó gbóǹdì àwọn ṣàhàwátì tẹ́mì ń tó ṣe pé tẹ́mì bá ṣe yóò gbé ní instant pleasure pleasure kíákíá tó ṣe pé ẹ̀mí lè máa rò nǹkan tí ó kò rí ẹ̀mọ́ tó ṣe obìnrin ó ti pẹ́tọ̀ obìnrin tí ìṣẹ́lẹ̀ kọ́ ya òun lè yóò gbọ́júmá lọ́gbọ́ fẹ́ ti bẹ́ẹ̀ ṣe sìnà pẹ̀lẹ́ ọtí múmu nítorí pé téèyàn bá ti mú ẹ máa ń jẹ́ kéèyàn gbà gbé rò mọ́ mímu igbó mímu kókè lórí téèyàn bá ti mú kọ́ òyìn ó feel high irú pleasure téèyàn ó máa gé nìyẹn kò ní jẹ́ kéèyàn máa jó jẹ́rìí pa kọ́ṣẹ̀ ìyẹn lè tún máa ti lé ayé àwọn tíṣẹ́ tọ́nà fẹ́ gbà gàǹgà ò ní pé gbogbo tó bá ní ká ṣe tíṣẹ́ tọ́nà bá ti pàṣẹ rẹ̀ ní tí ó mọ̀ mú yàn kí yàn gbàgbé ìrántí ọlọ́ ètò òun fẹ́ àchífù gangan ẹ́ ètò òun fẹ́ àchífù gangan ònà ṣùgbẹ́ yìí tí ó àfẹ́ ti gbé já yé wa ń bẹ̀ òní pé yóò tì wá sí nǹkan tó gbé ṣe àgbádùn rẹ̀ nígbà tá a bá ń ṣe àmọ́tọ̀ àbámọ̀ ní ó padà tẹ̀lé ìhùn láyé ni Kùránì sọ fún wa kùránì sọ wípé àwọn ẹ̀dá wọ̀kọ̀yẹ́dìnà lọ́hùn kọ̀rọ̀ náà adẹ́sí wọn agbékalẹ̀ fún wọn àwọn olùbáṣe companions sọ́nà companions ti ń pè wọ́n lọ sí lè sàrí ṣètọ́nù fẹ́ ṣètọ́nù fún àìná wà lára companions àtàwọn

tí èèyàn bá fẹ́ mọ orí ọlọ́run tó sì fẹ́ kọ́lọ́run ọba kó yọ̀run lọ́wọ́ ṣèǹtọ́nù the first thing téèyàn ọkọ̀ máa ń rántí ni pé kéèyàn àti ọba ọba olùdẹ̀ra ni ọba tó ṣèdẹ̀ra fún yàn ọba tó ṣèdẹ̀ra fún yàn gẹ́gẹ́ bó ṣe rí pé tẹ́nìkan náà bá ń bẹ tóun náà bá ṣe fẹ́fọ̀ fún yàn tó sórí fún yàn tọ́lọ́ bẹ́ẹ̀ náà ni kọ́lá jù bẹ́ẹ̀ lọ lẹ́kẹ́ ìfẹ́ ọlọ́run ọba sí tí ọlọ́run ọba ò ṣẹ̀dára tó pọ̀ fún mi tó gbò ṣẹ̀dára tó pọ̀ fún mi o in tó bá ní kí n ṣe ò ní kí n ṣe wà nàmì lọ́wọ́ lórí mi ò tún wá ní sí sáìdì àwọn tí ò ṣe tiẹ̀ bó la ṣe mẹ́lẹ́ anábì Musa alayhi salatu wassalam nígbà tí ó kù ní Misra ní Egypt ó pa ọ̀kan nínú àwọn àwọn coptic nígbà tó pa sá ó sọ fọ́lọ́ pé á ah, ọlọ́run mistake lélẹ̀ yìí wọ́n ń tẹ̀lé láti padà ń ṣàforíjì fún ọlọ́run ló ń ṣàforíjì àníbi musa wá ní á ah, ọlọ́run ó sì lè fún mi tán kọ́lá rọ́bì ọlọ́run ọba mi bìmá àlàámta àlàyé nítorí pé òṣèdẹ̀rà yìí fún mi dàdí pé mo sẹ̀ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ń tóbi lọ́kà mi ìwọ ọlọ́run bá ìṣẹ̀dẹ̀rà yìí fún mi sọmílà náà jẹ́ ọlọ́run ọba òfìsọ́ rẹ̀ sọ mi o là mí kù lọ́dọ̀ àwọn èèyàn tán lé mi ibi tó tó dàrẹ́ẹ̀tì mi lọ náà kọ́ mo tún rí orí ọlọ́run ọba bẹ́ẹ̀ mo rẹ́ni tó gbà mí mo rẹ́ni tó protect mo rẹ́ni tó fún mi ń yàwó mo rẹ́ni tó sọ fún mi pé látàkọ́ nàìjọ́ tàmínà lọ́kọ́ mi

ara pé mo mọ ìmọ̀ rẹ̀ pé máa ti appreciate òní pé ah gbogbo anybody tó bá jẹ́ lẹ́sẹ̀ tó takò àtẹ̀wọ̀ ọlọ́run ọba tó challenge ìwọ ọlọ́run ọba tó fẹ́ bá lè jẹ́ èmi point yìí wà very very important fún mùsùlùmí torí lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn kan bẹ táwọn sì pé tí ìbá sáwọn gan làwọn bá ń sa burú ẹ̀hẹ́n pé dìbà pẹ́lú mi ń ṣe táwọn wa fún náà kọ́ àwọn kọ́ làwọn fi bẹ́ẹ̀ kọ́ lùfẹ́ ọlọ́run ọba balẹ̀ jẹ́ àwọn tó ń sẹ́ẹ̀dì ìbàjẹ́ àwọn tó ṣe yí pé òfin ọlọ́run ọba wọn kú sí ìtìrẹ̀ ni wọ́n ń ṣe ẹni tó bá jẹ́ mùsùlùmí ò gbọ́dọ̀ fún wọn. tẹ́wá ti gbogbo nǹkan tí ń dá gbogbo wàhálà lẹ̀ ní ti bá ṣe wà yìí ṣètọ́nù ní intention àti sọ àwọn èèyàn dẹranko bọ́lá wá sọ àwọn táwọn dẹranko kò yẹ káwa náà máa ní sílẹ̀ báwọn kan fẹ́ dẹranko èèyàn ńláńlá ni wọ́n. nísìnyí kí ṣètọ́nù tún òun ni pé gbogbo àwọn èèyàn tó yẹ kó sọ àlọ́lẹ̀ ẹ̀fẹ́ jẹ́ áfíkà òun ló pè jẹ́ ipa àwọn èèyàn ní celebrity lébi kò yé èèyàn gan máa ń tán fi pín celebrity ẹ̀ kò yé èèyàn náà bàyí táà tí wọ́n ti gbẹ́nìkan tó báyìí fóun ní ti abilẹ̀ jẹ́ ni ti balẹ̀ jẹ́ ni òun lẹ fi fi ró mo dẹ̀ fáwọn èèyàn ọmọ kékeré fáwọn àlàgbà fọmọ tó wà lọ́mọdún mẹ́rin ọmọdún mẹ́ta ipe èèyàn tó já sẹ́wó torí gbogbo ya ẹ̀mọ́mọ̀ fún ní fisibility òun èèyàn tí mú gbó èèyàn tí ń gbé drọ́ọ̀gì èèyàn tí ń kọ́ ní èèyàn tí ń jó èèyàn tó ṣe gbogbo ẹ̀ oníkóní ní ní ró mọ́dẹ̀ bí èèyàn bá ń ṣe bẹ́ẹ̀ èèyàn náà ń kú àwọn mùsùlùmí because àwọn máa ń sọ tó bá ti bá àwọn mùsùlùmí nàìjíríà láti kọ́là ká lọ́dún sọ ìlúmi wọ́n bá dísáìdì wípé bíbí nàìjà tí wọ́n ń ṣe àwọn òní wò àbáwọn òní bóun ní ṣe àwọn òní gbogbo àwọn èèyàn náà ń ṣe tán bá ṣe àwọn náà fi ìkódà báwọn èèyàn fẹ́ léyìn mọ́ àmọ́ tó gbọ́pọ̀lọpọ̀ wa ṣètọ́nù náà kún wa lórí ẹ̀ à ń ṣò ikó kristi wọ́n ká lóko lóko bí àwọn ah, láìlá yìí ti it's not very imperative káwọn òbí mójútó ọmọ wọn náà ìtọ̀tọ̀ ní tí ń sọ jáde ètò mẹ́kọ́ máa ṣẹlẹ̀ kéèyàn máa ṣe nǹkan kéèyàn máa tẹ̀wọ́ ìtọ́nù ọ̀kan nù ènìyàn tó gbọ́dọ̀ wá gbè lẹ́yìn àwọn èèyàn tó ń pò owó tó ìkànṣẹ́ ìkan Islam ò ní hypocrisy nù òun lẹ́sìn ní pé níṣẹ́ lọ́dọ̀ nínú òkú Islam kéèyàn lọ́kọ́ wọn mú sí àwọn òǹkó lówó ọtí kò lè lọ kéèyàn lọ́kọ́ wọn ta tẹ́tẹ́ àwọn ẹ̀ẹ́nà wọn ṣọ́ọ̀bù wọn lòún gbé kalẹ̀ fún àtàntà tẹ́tẹ́ tó ń gbarẹ́ ń sì kò lọ Islam kéèyàn sọ pé níṣẹ́ pé ah, èmi èmi ń tèmi èmi ò sáṣẹ́wó àmẹ́mì ni mo rẹ́ǹtì lé fáwọn tán sáṣẹ́wó kò lọ islam islam yìí sẹpẹ́rẹ́tì láàrin ibi tó ti ń rówó àti tó ti tó bá ti bìlí fún nù nǹkan ọ̀gbọ̀dọ̀kọ̀ ọ̀rọ̀ ìdí islam ti gbé dédé mú àwọn ìyókù wọn ń jó wọn ẹni wọn ń jó wọn sanjọ́ tó bá dà lórí ìkan tó máa ń sọ̀rọ̀ lọ́tọ́ bá dà lórí ìkan náà tó máa ń sọ̀rọ̀ náà torí wípé àwọn tí wọ́n fẹ́ balẹ̀ jẹ́ ìrísí gbogbo ọ̀nà ni wọ́n fi ń wọ̀ wá lára ó ṣe pé nítorí kálukú náà wá ń túra lẹ̀ pé ó bẹ́ẹ̀ náà ló ti gbà náà wọ́n dàdé pé kálukú tó sọ nǹkan míì tí ó mà yóò ní ọlọ́run ló mẹ́ni tí lá ẹ̀ torí wọ́n ti wọ́n bá wẹ́ẹ̀mù ẹ̀ pé bẹ́ẹ̀ bá ti rí ìkẹ́kẹ́ sí ti ẹ̀gbá bẹ́ẹ̀ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه النبي موسى عليه الصلاة والسلام قال ربي تولي ولم بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين ọlọ́run bá pẹ̀lú ìdẹ̀ra tó ṣe fún mi ò ní sọ̀pọ́ọ̀tì mi ò ní sí lẹ́yìn àwọn èèyàn tí wọ́n bá ṣẹ̀wọ̀ ọlọ́run ọba tán bá ilẹ̀ jẹ́ bó ṣe sọ́yìn ara ọ̀nà tí èèyàn máa ń fi mọ orí ọlọ́run gbogbo ẹni tó lọ́ọ̀ bá torí fún tó ṣe bẹ̀rẹ̀ afọ́fẹ́ pé ìbàjẹ́ ní bá fi ń kó ògbóòtù òun fúnra rẹ̀ náà ń kọ̀rọ̀ aláìmọ̀rẹ́ ọlọ́run bá sọ fún wa nípa ànábìsà aláwọ̀ sẹ́lẹ̀ nù Kùránì lọ́tọ̀lọ́pàtọ̀ ọlọ́run náà sọ́nà tó wà máa kún tàbí jó àyọ́lọ́pàá ilé kẹlkẹta ìwà ànábì ọ̀rán kan tó bẹ́ ọlọ́wọ́ bó kan jẹ́ra ọlọ́run kan fi kẹ́ ọ ní ilà rahmatan ọ̀rọ̀ ìkẹ́ ni látọ̀dọ̀ ọlọ́run ọba tọ́lọ̀ bá wá kẹ́yìn níbi tẹ́yọ̀ bá ti ẹ̀sẹ̀ ó sọ orí fún yàn kí lọ́lọ́run ọba fẹ́ ká ṣe gẹ́gẹ́ bá ṣe sànábì tànábì mọ́sá tànábì mọ́sá sọ ọ̀sọ̀ ìmọ́tọ́lọ̀ sọ́wọ́n ní sọ̀sọ́lá ọlọ́ni fàlátàkùnrin náà rọ̀ hírọ̀ lè kàfẹ́ kọ́lọ̀ bá jẹ́ dẹ̀ra fọ́ má lẹ́yìn àwọn tọ́jọ́ tó máa sọ sọ ara pé èèyàn mọ òun náà bí kéèyàn ẹni tí ń ṣe lọ ara pé èèyàn mọ òun kéèyàn ẹni tí ń ara pé èèyàn mọ ọba òun ni wípé kí èèyàn náà máa wà ní sáìdì àwọn wọn tàkọlọ òtó lọ́tọ̀ tó bẹ́ẹ̀ mi ò ṣe lóòótọ́ o arẹ́fọ́ pé báyà bá àbáṣẹ lómi ò ṣe àmẹ́tọ̀ tèèyàn pé yẹn mọ yọ ọlọ́ ìyẹn bọ̀ ọ́n ṣe pé wà nẹ́bí òun ọ̀dọ́fọ́lọ́ ọ̀bọ̀ fọ̀n tira olùwà fọ̀ ìlọ àmọ̀tọ̀ ọ̀rọ̀ bí ìkẹ́mi látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba rẹ̀ fàlá takù nánà rọ̀hí ọ̀rọ̀ nǹkan ẹ má jẹ́bi tí ó mọ̀ sọ̀pọ̀ tí ó wà lẹ́yìn tí ó kọ̀ wọ́kùn àwọn kan jẹ́ kéfèrí wà torí pé kéfèrí ń kọ́ ọlọ́run bá sọ sí kéfèrí jẹ́ Quran sọ fún wa wípé wáyá budú na min dúrí lá máa láyà ń fọ́rùn wọn láyà dọ́rùn àwọn kéfèrí àwọn olùṣẹbọ wọ́n sì ìyàpọ̀tọ́ lọ́wọ́ ọba nǹkan tí ò lè ṣàǹfààní fún wọn tí ò kàdàkáfíìrù àlàrọ́bí ní mọ̀fíìrù kèfèrí fún ara rẹ̀ tóhun ṣe ni pé tọ́lọ̀ ọba rẹ̀ bá dó báyìí ọpọ́sìtì ni ó dó yóò máa sọ̀pọ́ọ̀tì ẹlòmí ìgbé tọ́lọ̀ ọba tọ̀tí kèfèrí bá wá ń ṣe bẹ́ ṣe òun tẹ́yìn náà bá jẹ́ mùsùlùmí tẹ́yìn sì tẹ̀lé ọlọ́nkọ tí ó sọ fún ọ pé tó bá ti kọ̀ọ̀rọ̀ owó gba owó ẹ̀ kó kẹrùn-ún ìjìnlẹ̀ ìjìnlẹ̀ islam separate láàrin ìta àti olówó àti obligation wa àtẹ̀sọ́ sí wa èyí gbọ́dọ̀ tẹ̀fẹ́ ọlọ́run ọba mọ́lẹ̀ tó gbé ẹ̀dẹ̀ ń promote àwọn tí ẹ̀sẹ̀ ọlọ́run tẹ́sẹ̀ ọlọ́run ọdún mọ̀ fi wálé kẹ́hàn sá ìdíkẹ́ ọ̀hún tè àfitẹ́ ìwà pẹ́pẹ́ kórìyàn ní ọ̀hún gbọ́dọ̀ fi dúró sọ kórìyàn láti ó sáì mú orí ọ̀pọ̀ níbi tó gbé sí orí tọ́lọ́wọ́n bá ṣe fún tẹ́pọ́lọ́wọ́n bá lẹ́ẹ̀ kó fi mà ẹni tó jọ́tọ̀ ọlọ́run ọba ló fi orí yìí mà ẹ́ ohun tó ṣe bẹ́ẹ̀ ara dáàfin pé kékeré lọ́lọ́ fi ń pe kékeré ní ọ̀gọ́ọ̀lì ó ní wọ̀lùkáàtì rúnà fúnmọ̀ ọ̀gọ́ọ̀lì báwọn kékeré àwọn ní ọ̀gọ́ọ̀lì mú ọ̀gọ́ọ̀lì mú lẹ́nu tó ṣe pé ibi tí nǹkan ò kọ́ sí lórí ìlú sẹ́wọ̀n gbogbo wa náà ìsìn náà ti lè gbà náà làárọ̀ fi ń lọ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan nu wá bá sóore bẹ́ẹ̀ni kan nú ẹ̀dá kán wá lẹ́nu yẹn fi oore yẹn bá jà sẹ́wọ̀n bẹ́ẹ̀ ló ń ti fi pé àá ah, àá ah, èmi ni mo fún ọ ní kiri ọba bá pé ní

òun rántan rẹ̀ ìkẹ́ni ìkẹ́ ọlọ́run ọba ń kọ́ òun fàlátàkù nánà bọ̀hírán lè kàfẹ́ wà nẹ́bí mẹ́jẹ̀ tó sọ́pọ̀ tàwọn kékeré tọ́ tó wá wá di jẹ́ àlùkìyámà ara tíṣẹ́ ìtọ́nù tí ma ń ṣe fún yàn tó bá mìtì dà àwọn ọlọ́ni wà yọ́mọ̀ yà ágbò zọ́ọ̀lìmù aláyàdẹ́ ẹn tó jẹ́ zọ́ọ̀lìmù zọ́ọ̀lìmù rẹ̀ tó pé nǹkan tí wọ́n kàn àbí nǹkan tó ṣe ó gbé síbi tí ó yẹ kó gbé sí olùjẹ́ kékeré olùjẹ́ mùsùlùmí tó fi pé níṣe òfin ọlọ́run ọba kò kí pẹ̀ ẹ̀tọ́ ọlọ́run ọba kò fún ọlọ́run ní jọ́nà àbọ́ọ̀lìmù ẹn tó bá jẹ́ zọ́ọ̀lìmù yìí yóò di ọwọ́ rẹ̀ àbámu yóò máa fi yà yóò fi yá lẹ́yìn tà ìtàhásùmá àwọ̀kú ìtẹ̀bílà ó mà ṣe o nígbà tánàbí sọ́rọ̀ sọ́lá tó rántọ́rọ̀ ọ̀rán sí wa àbí òjí sọ́rọ̀ ọ̀rán sí wa nígbà tí ń pè wá kéèkì ti tẹ̀lé ó mà ṣe o ya waylata laytani lam attakhidh ghulaman àrílà ewé òun o ìbá sì ti máa mú lágbájá lọ́rẹ̀ ayò ìbá ti máa mú lọ́rẹ̀ ayò torí ṣe aláwọn tá máa ń ṣẹ̀ṣẹ̀ náà máa Allah ni a lè zikiri bá dá ìjà ẹ tí mo mú lọ́rẹ̀ ayò yẹn ó sọ mí nù kó o di mẹ́sẹ̀jì ọlọ́run kó o mi rí láwọn instances ti ọlọ́run ọba náà máa bí gbogbo wa pẹ̀lú ògbó ọlọ́run ọba lọ́sẹ̀ tó kọ́ gbogbo àkọ̀tún lórí báwo ni ṣètọ́rùn tí máa ń tẹ́kẹ́ nípa jẹ́ pàbó lò fún ọmọ ànábì Adam Allahumma Muhammad أو صليت على إبراهيم وعلى إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم صل لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن يقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا اللهم بأسمائنا وأبصارنا قوتنا من حديثنا واجعله الوارث منا ليطلنا على من ظلمنا وصلنا لقد أعدانا ولا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا بارك الله لنا واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك